rẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ láti tú àwọn òǹdè sílẹ̀ láti fún aláàárẹ̀ nísinmi Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani tí headquarter wà ní thirty five to thirty seven ẹgbẹ́dá akówójọ bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó bí àwọn ìsìn wa ti lọ níwọ̀nyí níjọ́ Wednesday ní ìpàdé aláṣeyọrí láago mẹ́wàá alẹ́ sáago méjì àárọ̀ lọ́jọ́ yìí kan náà lẹ́hìn láǹfààní láti fojú níjú pẹ̀lú bàbá wa wòlíì àtàjìnrere mọ́sẹ̀ ọ̀làgójú fún ìgbaninímọ̀ràn ní gbogbo ọjọ́ Friday ní ìpàdé àdúrà alágbára tá a pè ní no more barren kò sí ìyàgànmọ́ eléyìí ló máa w wáyé láago méje àárọ̀ sago méjìlá ọ̀sán nílẹ̀ agbára àdúrà CAC agbára ọlọ́run nígbà ní four yísà bello close bakery bus stop ẹgbẹ́ra nílùú èkó tó bá wà dọjọ́ sunday àdúrà àjímúná láago mẹ́fà ìdájí sago mẹ́jọ àárọ̀ tó bá da ago mẹ́jọ àárọ̀ sago mẹ́sàn-án ní ìsìn lẹ́kọ̀ọ́ ọjọ́ ìsinmi sunday school lẹ́yìn èyí ní ìsìn ọjọ́ ìsinmi gan fúnra rẹ̀ yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sago méjìlá fún àdúrà tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four five three five nine six three CAC agbára ọlọ́run nígbà ni níbi tí olúwa ti máa ń lànà àbáyọ sí gbogbo ìṣòro jésù lolúwa. àmín jésù ni olúwa kò yí padà a kí yín káàbọ̀ sórí ètò wa ètò tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ sí láti wo ọ̀nà àbáyọ níbi tí olúwa ti ń lànà àbáyọ sí gbogbo rírú ìṣòro tó ń dojúkọ gbogbo ẹ̀dá orúkọ mi ni Henry Adenuga ẹ pẹ̀lú mi lórí ètò Lady Evangelist Aduat olùkábẹ́lì bàbá ń bẹ níkàlẹ̀ ẹ bá kí àwọn ará ilé mọ̀ mo kí gbogbo ilé ẹ̀ka alẹ́ o a kú òpin ọ̀sẹ̀ àdúrà wa gbà lórúkọ olúwa. àmín àdúrà gbogbo wa gbà ẹ àtọkùnrin àtobìnrin ẹ wá òun fìdílé láti gbádùn ètò yìí ní àṣálẹ́ ẹ tayọ̀tayọ̀ àti tìdùnnú tìdùnnú ni mo fẹ́ fi pe bàbá mi ikọ̀ àti ìríjú olódùmarè ẹ bàbá ọ̀nà àbáyọ ẹni wo tí n bá ti lórí ọ̀fẹ́ ni mo ti máa ń kọ́ bàbá mi ní abiyamọ tó mọ ìyọmọ pásítọ̀ ni bàbá ajínrere ni bàbá prọfẹ̀tì ni bàbá bàbá ẹ̀ka alẹ́ prophet emma ọlágúnjú ẹ bá kí àwọn ará ilé dáàdì. ọkùnrin ó ń lé àlejò gbogbo ẹ̀dá tí ń wò mí níhìn àti lókè òkun ẹ kúkú ṣàṣeyọrí àmín ọkàn rẹ máa balẹ̀ o àmín òòràn rere tó rí yóò wá sí ìmúṣẹ ah. àmín ohun tí wọn rí sí ọ àtòun ìwọ gan rí ó débẹ̀ àmín ó sì jẹ́ ń bẹ̀ àmín ó sì lógo àmín ògo tí wàá fọ̀ lẹ́yìn ikú àgbélé ọ lọ́wọ́ àmín jésù olúwa. àmín ẹ ká tó kọ́ lọ agbami ètò ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká lọ sí yàrá agbára láìpẹ́ àpadàbọ̀ aleluya gbogbo ènìyàn oríire dé etí yín mélòó ìlọrin àtàgbègbè ẹ ọwọ́ agbára ọlọ́run tó ń tú tó ń dè tó ń lajú afọ́jú tó ń sọ àgàndán lọ́mọ òun nìkan ṣoṣo ló tó bẹ́ẹ̀ ọlọ́run nìkan only God kí ni ìṣòro rẹ ogun ọjọ́ pípẹ́ lolúwa ti ṣe tán láti bá pàdé nínú ìsọjí àgbà ìyanu ẹ̀yẹ ń kọrin for Jesus Christ. tá a pè àkórí rẹ̀ ní ọlọ́run nìkan only God April twelve títí di sixteenth of April two thousand and twenty one láago márùn-ún àbọ̀ lójoojúmọ́ ní ìsọjí ìsọjí yìí yóò máa wáyé ní òtítọ́ lérè spring of mercy prayer center behind bogi filling station ẹ̀yẹ nkọrin roundabout via ìlọrin wòlíì àti ajínrere àgbáyé ni tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pastor prophet moses ayọ̀ lágúnjú bàbá ọ̀nà àbáyọ lolúwa yóò lò fúnṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú bàbá olùgbàlejò àgbà prophet eoo fagbemi ogun aṣẹ́ ọlọ́run nìkan fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three three seven four eight two eight nine christ apostolic church òtítọ́lẹ̀rẹ̀ word out adultery ló tẹ́ pẹpẹ ìsọjí yìí màmá bàbá má dẹ́jà o wá bá jésù pàdé kó oríṣẹ́ ìyanu àtòkè wá nígbà náà ló gbà pé ọlọ́run nìkan ló lè ṣe. praise the lord mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi níbi gbogbo tí ẹ bá wà ní àgbáyé lórúkọ jésù kristi ti násárẹ́tì ìwáyé yín kò ní jẹ́ ìdálẹ́bi lórúkọ jésù èmi ọmọ yín ìránṣẹ́ ọlọ́run prophet oo fagbemi látinú iṣẹ́ ìránṣẹ́ òtítọ́ lérè òun ni mo mú ìròyìn ayọ̀tọ̀ yẹn wá à ń fi àkókò yìí pé gbogbo ènìyàn sí ìsọjí àgbàyanu ètí àkọrẹ́ ní ẹyẹ ń kọrin for Jesus crusade ètí bàbá wa ìránṣẹ́ ọlọ́run wòlíì àgbà prophet emma ọlágójú láti ìlú èkó bàbá ọ̀nà àbáyọ ń bọ̀ wá fún láti ọjọ́ kejìlá nínú oṣù kẹrin títí di ọjọ́ kẹrìndínlógún that's from twelve to sixteen of April ìsọjí alágbára ni àkórí rẹ̀ ní ọlọ́run nìkan kò rí èyí tí a fi fún iṣẹ́ ìránṣẹ́ náà lọ́dún yìí òun náà ló wà níwèé Dẹ́tàrómì orí kẹfà ẹsẹ̀ kẹrin gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ọlọ́run kan ni ọlọ́run kan tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo ọlọ́run kan tí gbani nínú ìṣòro ọlọ́run kan ṣoṣo tí sọ ìbànújẹ́ di ayọ̀ ọlọ́run tí sẹkún dẹ̀rín ọlọ́run tí gbé tálákà kúrò nínú eruku lọ sọ àrí àga ọlá láti máa bá wọn ọmọ aládé jẹun ó ní à ń pè ọ́ sí ìránṣẹ́ ọlọ́run àgbà tí ọlọ́run yóò máa lò àwọn náà ni bàbá wòlíì prophet mi ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ láti ìlú èkó ọlọ́run ti pèsè wọn sílẹ̀ wọ́n sì ti ṣe tán láti pa ọ sọ̀rọ̀ ọlọ́run láti gbàdúrà fún ọ láti gbà ọ ní ìyànjú kí àyípadà àti ìṣeré ọ̀tun kò lè wọnú ayé rẹ. aago márùn-ún ìrọ̀lẹ́ ni ìsọjí yìí ó sì máa wáyé pẹ̀lú à ń pe gbogbo ènìyàn sí sọjí náà olúwa yóò bá ẹni rẹ pàdé ibi gbogbo tí ẹ bá ti ń bọ̀ ní àgbáyé ẹ sáà ti sọ pé ẹ ń lọ sí ẹyẹ ń kọrin ẹyẹ ń kọrin ò méjì nípínlẹ̀ Kwara tẹ́ bá ti débi roundabout yẹn ẹ bọ́lẹ̀ roundabout ẹyẹ ń kọrin àti wọ̀lú gan ni ẹ ó ti rí pápá ìsọjí ẹ ti rí àwọn ènìyàn. à ń gbọ́ àwọn awuyewuye àti àwọn ọ̀rọ̀ kan pé à bàbá ọlágúnjú wo wọn ò ní wá lù bàbá mi ni bàbá mi ọlágúnjú bàbá mi ni nípa orí ọ̀fẹ́ ọlọ́run wọ́n ń bọ̀ àwọn gan ni wọ́n mú déètì yìí pé àwọn fẹ́ àwọn ń bọ̀ wọn ó dẹ̀ wá nítorí náà ẹ gbọ́ látẹnu wọn fúnra wọn. hallelujah gbogbo ẹ̀dá nílé lóko lẹ́yìn odi níbi gbogbo tí ẹ ti ń wò mí tí ẹ ti ń gbọ́ mi báyìí lọ́wọ́lọ́wọ́ mo kí yín ẹ kú oríire ẹ kú ẹ kú ògo àti ọlá tí ẹ tá a jọ fi yí ọdún twenty twenty one á débìire àdèbí ayọ̀ orúkọ mi ni prophet moses ibrahim ọlágúnjú ẹ̀yin èèyàn mi mò ń bọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ sí ìlú ìlọrin pẹ̀lú orí ọ̀fẹ́ lọ́dọ̀ ikọ̀ àti ìríjú olódùmarè ẹni tí a rí gẹ́gẹ́ bí ènìyàn ẹni tí a rí gẹ́gẹ́ bí ẹni tó ṣe é fẹ̀yìntì ẹni tá a rí gẹ́gẹ́ bí ẹni tó ṣe é tẹ̀lé àti láti gbé ọwọ́ moses sókè nínú ayé wọn ọmọ ọlọ́run ni ikọ̀ olódùmarè ni èèyàn tó ṣe é bá rìnrìn àjò ni mò ń bọ̀ kì í ṣe pé mò ń bọ̀ láti fọjọ́ kan àájọ bẹ̀rẹ̀ á sì jọ parí ni pẹ̀lú orí ọ̀fẹ́ má dúró ogun wo ló ní àìrọ́mọbí wàhálà àìsàn orí burúkú ìdààmú gbé wá ti ọlọ́run mi àti ọlọ́run ìríjú ọlọ́run bàbá wa ikọ̀ olódùmarè tí ẹ mọ̀ sí dáadáa gẹ́gẹ́ bí bàbá wa ní ìlú ìlọrin wọ́n máa ń pè ní bàbá ìlọrin bàbá ìlọrin bàbá ìlọrin ṣùgbọ́n àwọn ni fágbèmí má gbèsílẹ̀ o láti on the twelve thirteen fourteen fifteen sixteen sixteen stroke seventeen of april mo wà mbẹ kì í ṣe pé wọ́n ní wọ́n ní tàbí wọ́n wá wọ́n wá lẹ̀ pósítà mi wọ́n bá gbé mi sẹ́gbẹ̀ẹ́ pé kí wọ́n fi púlù crowd kì í ṣe èèyàn bẹ́ẹ̀ àjọfẹ́ ṣiṣẹ́ papọ̀ nínú àjàrà ọlọ́run pàdé mi àlàáfíà fún yín aleluya gbogbo ènìyàn oríire dé etí yín mélòó ìlọrin àtàgbègbè ẹ ọwọ́ agbára ọlọ́run tó ń tú tó ń dè tó ń lajú afọ́jú tó ń sọ àgàndán lọ́mọ òun nìkan ṣoṣo ló tó bẹ́ẹ̀ ọlọ́run nìkan only god kí ni ìṣòro rẹ ogun ọjọ́ pípẹ́ lolúwa ti ṣe tán láti bá pàdé nínú ìsọjí àgbà ìyanu ẹ̀yẹ ń kọrin for jesus Christ tá a pè àkórí rẹ̀ ní ọlọ́run nìkan only god april twelve títí di sixteenth of april two thousand and twenty one láago márùn-ún àbọ̀ lójoojúmọ́ ní ìsọjí ìsọjí yìí yóò máa wáyé ní òtítọ́ lérè spring of mercy prayer center behind buggy filling station ẹ̀yẹ nkọrin roundabout via ìlọrin wòlíì àti ajínrere àgbáyé ni tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pastor prophet moses ayọ̀ lágúnjú bàbá ọ̀nà àbáyọ lolúwa yóò lò fúnṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú bàbá olùgbàlejò àgbà prophet eoo fagbemi ogun aṣẹ́ ọlọ́run nìkan fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero 33748289 Christ Apostolic Church òtítọ́lérè world outreach ló tẹ́ pẹpẹ ìsọjí yìí màmá bàbá má dẹ́jà o wá bá Jésù pàdé kó oríṣẹ́ ìyanu àtòkè wá nígbà náà ló gbà pé Ọlọ́run nìkan ló lè ṣe. Ọlọ́run nìkan ni ẹyẹ ń kọrin bàbá wòlíì wọ́n ní ó máa bẹ̀rẹ̀ ní on the twelve ẹ jẹ́ kó yé àwọn èèyàn wa tó ń wò wá nílé wípé ẹyẹ ń kọrin fẹ́ gbàlejò Ọlọ́run nìkan àti bàbá prophet ẹ̀mọ ọlágunjú. aleluya o gbogbo ẹ̀dá tó ń wò mí lọ́kùnrin lóbìnrin ló ń lé àti lálejò ẹ mọ̀ pé tí n bá ní wá màá sọ pé mi ní ìkúrọ́ o mò ń bọ̀ síbẹ̀ ọmọ ọlọ́run pátá gbà ní ìránṣẹ́ yẹn ó ti ń bá mi bọ̀ ní ìsìsì mọ́dàn tá a bá kà ní ní ìjì ó ti lé ní fourteen years a ò rí jàǹgàjàǹgà lọ́wọ́ wọn a sì ráwọn tó ti sá wá tí wọ́n á mìjọ tí wọ́n bàjọ jẹ́ tí wọ́n sá lọ ọlọ́run ló sì rán mi kò sí téèyàn lè ṣe kò lè pa ìjọ ọlọ́run lára so ìjọ ọlọ́run náà tí ó bá sì ti ní jì ìjì ò á jẹ́ pé kò ní dúró nìyẹn gbogbo igi tó bá sì tọ́ pé òun ní ní ìjì láyé ìjì ìjì máa padà kú dànù ni so ìjì ní mú igi ní gbòǹgbò so ṣùgbọ́n bàbá yìí ṣe jì èèyàn ọlọ́run tòótọ́ pátá gbáà ni abamẹwọlé abamẹjáde mo ti bá wọn lọ sí Ìlọrin tẹ́ẹ̀mẹ́ta so bóyá ẹ̀kẹrin ní ilé yìí ṣùgbọ́n ilé ìmọ̀ òun ti sọ pé a fẹ́ lójú kì í mọ́ kàn máa yọ wọlé kì í mọ́ yọ jáde gbogbo ẹ̀yin tẹ́ láìsàn wàhálà ìdààmú kan tàbí orí burúkú kan tàbí kò tiẹ̀ yí ọmọ máa bọ̀ síbẹ̀ yẹn ó wá yí ọ onídìí agbára ọlọ́run gbogbo ìgbà mọ̀ ń sọ fún àwọn ènìyàn onídìí kọ tẹ̀lé àwọn wòlíì ọlọ́run tòótọ́ àwọn èèyàn tí wọ́n ní ẹ̀mí ọlọ́run nínú láti jẹ́ kí ayé rẹ kó ní ìtumọ̀ bọ́ńbọ̀ látọ̀n di twelve lágbára ọlọ́run on the twelve thirteen fourteen on wednesday ẹ rí mi friday màá fàyè lẹ̀ láti rí mi so ṣùgbọ́n crusade yẹn àjọ máa bẹ̀rẹ̀ àjọ máa parí ni ọwọ́ ọlọ́mbẹ lára bàbá yẹn ó sì yẹ láti gbé ara wa sókè irin ní máa ń pọ́n irin ìdí tí mo fi ń bọ̀ nìyẹn kẹsẹ́ pé kò lè dá sí o ọmọ ọlọ́run tó ọlọ́run tó sì ní agbára àdúrà ni so ìyàwó wọn sì tún jẹ́ ọmọ ọlọ́run pọ́nbélé àbárí ìyàwó mi tẹ́ bá rí ìyàwó wọn ẹ̀rọ pé bóyá wọ́n bí wọn níbejì ni ọlọ́run nìkan ló là ń bá bọ̀ ọlọ́run tó lè pa tó lè jí tó lè sọ̀dàyè tó lè gbé sókè ó la fẹ́ fi hàn ọ́ a sì gbàdúrà fún ọ ayé rẹ ò ní rí bákan náà mọ́ wọn náà wà dọ̀bìdì alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run gbogbo tẹ̀ ń wò mí ẹ pàdé mi ń bẹ̀ ohun tí sọ́sẹ́ ìránṣẹ́ ti sáré tí fi máa ń sáré gbogbo ẹ̀ mo máa sọ fún yín tá a bá lè jọ pàdé ní ibẹ̀ gbàgbé pé ọjẹ́ nǹkan kan fìjọ́ rẹ lẹ̀ fọ́sẹ̀ kájọ gbàdúrà papọ̀ ó sì rí ti ọlọ́run yóò ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ náà dìde wá sí ìràánú gbà gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ńlọrin tẹ̀ ti ń wò pé bóun ṣe rí bàbá yìí máa bọ̀ síbi tí wọ́n wí yẹn wàá rí tiẹ̀ ṣe o àlàáfíà lónìí a máa fẹ́ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká jọ jẹun díẹ̀ ká tó máa lọ so kókó ọ̀rọ̀ wa tíìmù ni mo lè pe àdúrà kó lè paná èṣù àti paná kó sì lè yanjú gbogbo ìṣòro rẹ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa la gbàgbọ́ pé àdúrà gbígbóná a gbọ́dọ̀ gbàdúrà a gbọ́dọ̀ so ohun gbogbo olúwa lẹ́sùn lọ ó wá pé àbá bá a ṣe ń wò ó bọ̀ tó wípé Babalọ́lá Ọ̀rẹ́kọ̀yà Odùbánjọ Amsan àṣìṣe adé àti àwọn èèyàn ó yẹ ká má bẹ èṣù lórílẹ̀‐èdè yìí pé lu pa paná èṣù sọ ní èṣù dolẹ̀ ọlọ́run bà iṣẹ́ òkùnkùn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa la àwọn bàbá wa kan kú bẹ́ẹ̀ wọn ò rógo lò wọn ò rí ọlá because tó bá pé bá ń gbàdúrà pé káwọn ọ̀tá wa kú ni kò yẹ kó kankan sí nàìjíríà mọ́ nàìjíríà ń gbàdúrà so ẹlòmíín sí gbàdúrà gbàdúrà gbàdúrà ó ti sú ọ àdúrà ti sú ọ débi pé ó wá wò pé kí ní kílọ̀nà àbáyọ gan-an kí ni tí mo lè ṣe gan-an táyé mi fi lè nítumọ̀ ọlọ́run sọ wípé ẹ wá mi ẹ̀yin ó sì rí mi mí ní lọ síbẹ̀ yẹn Jeremiah twenty twenty twenty nine verse thirteen to fourteen ó ní ẹ wá mi ẹ sì rí mi tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá wá mi ẹ̀yin ó rí mi n sì di rírí fún yín so yẹn ni pé ká wá ọlọ́run ẹni ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ọ̀wá ọlọ́run so mo wá mú jáde tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ àpadà sọ́dọ̀ àdéyànjú màmá àlàdéyànjú kí ló ṣẹlẹ̀ tá à ń gbàdúrà tí ò gbà àṣebá abraham gbàdúrà ó gbà isaac gbàdúrà ó gbà jacob gbàdúrà ó gbà kí ló dé tàdúrà gbàmà lónìí kí ló fà á tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́run ń ké ẹ ó ti ní á wá wọn ọlẹ́nikẹ́ni tí bá wá olúwa kì yóò ṣaláì ní tí ó dára so kí láì wá ọlọ́run kí ló dé ẹjẹ́ agbóhùn tó sọ fún ọ di ọba kan ọlọ́run bọ́ ọdídì ọba kan sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ pé wà ń bì ó yá odidi ọba yẹn gan tẹ̀tí wò pé nǹkan kan ṣe ó ti lo gbogbo ipá ó ti lo gbogbo agbára kí la fi lè wá ọlọ́run torí abala wá ọlọ́run níbo ló sí ṣé tẹlifíṣàn tí mo wà yìí ló sí àbí ṣọ́ọ̀ṣì àbí bo láti kà mọ́ bó o la ṣe lè rí ọlọ́run lójú korojú sakaraya four verse six ẹ̀já gbọ́ ó sì dáhùn ó sì dáhùn ó sì wí fún mi pé ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ olúwa èyí ni ọ̀rọ̀ olúwa sí Sẹ́rúbábẹ́lì wípé kì í ṣe nípa ipá kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára kì í ṣe nípa ipá yẹn làwọn agídí mo gbọ́dọ̀ débi báyìí ọdún yìí gbọ́dọ̀ dùn ọdún yìí gbọ́dọ̀ ṣe báyìí ọdún yìí kì í ṣe nípa ipá tàbí agbára ẹlòmíì á lo agbára á tẹrí gbogbo àwọn èèyàn bá fi gòkè yóò tún jábọ́ náà ni á pé gbogbo tó ń fagbára ṣe kò nítumọ̀ kì í ṣe nípa ipá tàbí agbára so <laughs> kì í ṣe nípa ipá tàbí agbára gbogbo mo kàn rí àwọn èèyàn lónìí wọ́n ń lo ipá lo ipá lo ipá lo ipá ẹlòmíràn ni ẹ bá jẹ́ ipá ni Joseph ẹni Mósè lò kò lè kó òyàn kò lè kóyàn àwọn nǹkan kan mo fẹ́ fi lé ọ lọ́wọ́ nínú ìgbàgbọ́ yìí tó o bá ti ní wàá gbàdúrà kú láìrí ìyanu mo fẹ́ fi nǹkan yá padà sọ́dọ̀ adéyanjú tó o bá padà sọ́dọ̀ adéyanjú ẹ̀rín lóòrìn gbẹ̀yìn tó o bá lè padà sọ́dọ̀ adéyanjú tí wọ́n fi hàn lálẹ́ yìí wàá rẹ́rìn gan-an òun gan ló ní àdúrà lónìí ní ìsẹ́rí àwọn èèyàn wọn á kàdúrà sínú ìwé rẹ́rẹ́rẹ́ wọn á gbé síwájú wọn á máa kàdúrà yẹn ò lè gbà o èpè kan o àdúrà tó yẹ ọ tó yẹ mí tó yẹ gbogbo àtàǹbẹ̀ǹbì yìí o ò lè gbà nínú pé ẹnìkan fún ọ ládùúà ọ tó bá jẹ́ ikọ̀ ọlọ́run lọ náà ró tí bá ń lọ tí ń lọ bí ó ṣe rí òkè ń bá lọ tí bá ti tó ti ń lọ yọjú wòwe kó tó gbàdúrà mo máa sáko bẹ́ẹ̀ torí kì í ṣe nípa ipá tàbí agbára irú ẹni bẹ́ẹ̀ kò tí ì ní ti dàdọ̀ ọlọ́run sọ pé ẹ wá mi ẹ̀yin ó sì rí mi yẹn ni pé ká tó lè bọ́ a gbọ́dọ̀ rí ọlọ́run bá a bá wa fẹ́ rí ọlọ́run ọgbọ́n wo ló ní kì í ṣe nípa ipá tàbí agbára yín. bí kò ṣe nípa ẹ̀mí mi. bí kò ṣe nípa ẹ̀mí mi tí ò bá ti sẹ́mi ọlọ́run nínú ọmọdé nínú àgbà nínú onílé àti àlejò ó pẹ́ nínú àdúrà kìrìsìtẹ́nì ti sọ gbogbo agbára láti wá ọlọ́run rí láti béèrè fún agbára ẹ̀mí mímọ́ láti ní ẹ̀mí ọlọ́run ẹ̀mí yìí òun ló sì nọ́mbà wà ní pé káwé adéyanjú rí adéyanjú ní ẹ̀mí ọlọ́run tẹ́mi ibi ẹ̀mí ọlọ́run bá tẹ́mi gbọ́ ẹ̀mí ọlọ́run ọlọ́run ti débẹ̀ agbára ti débẹ̀ àṣẹ ti débẹ̀ ògo ti débẹ̀ adéyanjú ni yọbẹ̀ sí yanjú wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tá a bá wò ó a rí i pé ńgbà tá a rí jújú tó ṣófo tó kùnkùn bò ó ẹja lọ wo Genesis ẹja lọ wo Genesis nọ́mbà wà ní pé wà á déyanjú rí kọ́rọ̀ rẹ lè nítumọ̀ ó ti gbàdúrà ogún ọdún rèé o ọgbọ̀n ọdún ó ti ẹ̀ ti gbàgbọ́ pé Ọlọ́run ò sí ẹni tẹ́mi Ọlọ́run bá ń bẹ nú ẹ̀ òní ṣàṣeyọ ìyàwó wo genesis orí kìíní látẹsẹ̀ kìíní dé kìíní. ní àtètèkọ́ṣe ní àtètèkọ́ṣe ọlọ́run dọ̀run àti ayé ọlọ́run dọ̀run àti ayé. ayé sì wà ní jújú ayé níwà jújú ó sì ṣófo ó ṣófo òkùnkùn sì wà lójú ibú òkùnkùn bọ̀ ẹ́ rí i pé mẹ́tẹ̀ẹ̀ta náà lọ jayé lọ́wọ́lọ́wọ́ báyìí ayé àwọn kan ṣófo òkùnkùn bọ̀ ayé àwọn kan ayé àwọn kan tiẹ̀ rí jújú ìyẹn ni pé kò a lè rí nǹkan kan kà nínú ayé rẹ̀ pé pàtó ń tọ́lọ́run ṣe rèé pàtó ń tọ́lọ́run dánwò rèé because ó ti sú ayé ìgbà yẹn gbogbo ẹ ti dàrú every everything bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ń wò mí láyé yìí lálẹ́ tí ó ti sú ó ti wá wòlíì lọ wòlíì ti sọ tẹ́lẹ̀ wòlíì ti wí wòlíì mi ti àti ẹ̀ wò ó lọ́la orí yanu akọ́sálẹ̀ fìmílẹ̀ jẹ́ ń gbádùn ayé torí tí ẹ̀kọ́ mi wá ṣùgbọ́n ìwọ gangan lè dẹ́rù ayé rẹ gbédé half káwọn ìránṣẹ́ ọlọ́run ìpè kan tì síwájú torí pé nìsín kí orí òkè tẹ̀ ń wò káàkiri káàkiri kì í ṣe gbogbo orí òkè lórí òkè o àwa ti dórí òkè kan tolúwa ní ọmọ ọlágójú èmi mo lórí òkè ṣùgbọ́n mo sì ń bímọ ń dé kú òun bíi mo adórí òkè kan a fẹ́ lọ béèrè fún agbára ọlọ́run ọlọ́run sọ pé ń tọ́ wá wá bíi wọn ò ní bí o bọ́ ọ bá béèrè dọ̀la èmi olúwo ní dán lóhùn ibi mo rán ọ tètè gbọ́bẹ̀ tí kò jìnnà tètè lọ wá so máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà nínú òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú wàhálà torí pé kò sí ẹ̀mí rẹ̀ kò sẹ́mi ọlọ́run ayé àwọn èèyàn bí n bá kàn wá yé àwọn èèyàn lọ títí títí n bá wá níran bàbá mi akólólò ìyẹn bàbá mi Mósè akóló boroboroboro gbogbo tí ń wí àwọn èèyàn gbọ́ wọ́n ṣe túmọ̀ ẹ̀ ní iṣẹ́ ìyanu sì ń ṣe yẹn ni pé ẹ̀mí kan tó tayọ wà nínú ẹ̀ ọwọ́ kan tó tayọ wà nínú ẹ̀ ọjọ́ tó ti ṣe ìrìbọn mi títí dò ní ìlẹ́mi ọlọ́run nù èè lágbára nù tọ́ ọ bá lẹ́mi ọlọ́run nù tí èèyàn kan bá ń bọ̀ ọ́ bọ̀ wà á ti mọ̀ pé ẹni yẹn ni ẹ̀tàn ni tọ́ ọ bá ti rí èèyàn báyìí wà á lẹ́ni ẹ̀tàn ni àwọn èèyàn á máa rò pé ẹlòmíà ní bàbá Abíọ́lágúnjú á máa báyàn sọ̀rọ̀ bí ẹni pé ó ń báyàn gbélé wọn ọ̀bọ gbélé o ẹ̀mí tí ń bẹ nù mí ní sọ̀rọ̀ jáde òru àná ni a jí mi pẹ́pẹ́ pé sọ ọmọ páwọn èèyàn wà nù wàhálà wọ́n wà nù ìdààmú wọ́n wà nù ìfòòró wọ́n fẹ́ da nǹkan ṣùgbọ́n wọn ò lè da nǹkan torí kò sẹ́mi ọlọ́nu wọn ẹlòmíì kọ prayer request prayer tẹlòmíì kọ ẹlòmíì ọba débi tádùá ti gbóná tí wọn ti pe tí wọn ti wọnú ìwé gbàdúrà tó kó tó ṣe báyìí o ti kọ́ o ti kọ́ ọmọ rẹ ẹ lọ sọ yìí nù tó bá ṣe àpapọ̀ sáfẹ́ kó wá sọ àǹsẹ̀ kìrẹ́ síwájú mi ká máa sọ because ó ní ẹ lanu yín gbòòrò a ó sì kún ẹni tí ò sí nǹkan kan nù rẹ̀ bó ló fẹ́ lanu lẹ́yìn ìgbàgbọ́ wa a rí i pé ńgbà táyé èdè jùjú tó ṣòfò ẹ̀jẹ̀ agbọ̀n tí bíbélì wí. ẹ̀mí ọlọ́run sí ilé bàbá lójú òní. ẹ rí i pé ẹ̀mí ọlọ́run dé ẹ̀mí ọlọ́run lọ́kọ̀ ṣáájú kì í sọ ọlọ́run ibi tí ẹ̀mí ẹ̀ bá ti wà ó ṣiṣẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ ni ibi tí ọba ti sẹ́mi ọlọ́run èèyàn á sá eré ẹ̀mí àfẹ́bọ́ ipa kan àfẹ́tọ́sẹ̀ mẹ́ta tí ń yé tu kìíní fún ọ ní tí jésù sọ nípa ẹ̀mí rẹ̀ ní tó so ń gbogbo ẹni tí ò lẹ́mi ọlọ́run lè rí jésù ẹran ara ò ní jí ó gbádùn kó lè gba àwẹ̀ kó gbà ẹni tí ò lẹ́mi ọlọ́run ò lè gbàdúrà kó gbà bàbá sábẹ́ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ẹlòmíì àti mu ìránṣẹ́ ọlọ́run mi àti mu tí yóò kánrin kó tó gorí ọ̀tá ìwíkúwí ìríkúrí ìṣekúṣe onírúurú irú ẹ̀ lè bọ́ lọ́wọ́ àwọn ikọ̀ báyìí ìwọ ikọ̀ náà tó jẹ́ pé o ti sú ìwọ náà ní onídìí ẹ̀mí ọlọ́run ilé ọlọ́run fi bẹ̀rẹ̀ ayé bá balẹ̀ ẹnikẹ́ni tí ó ṣàṣeyọrí láyé tọ́fẹ́ kọ́rọ̀ ọ̀hún dàbí idán tọ́sẹ̀ tọ́fẹ́ kọ́ lọ́mọ káwọn èèyàn máa sọ pé o ní ìwọ ni wá ẹ̀mí ọlọ́run kà kọ́kọ́ rí ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà ẹ rí i pé lẹ́yìn ẹ̀mí ọlọ́run ọlọ́run dé dídé tọ́lọ́run dé kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀. ọlọ́run sì wípé ọlọ́run sì wípé kí ìmọ́lẹ̀ kí ó wà ìsábà kàtúà ẹni pé bọ́lọ́run ẹ̀mí ọlọ́run ṣe dé bíbélì ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ jáde the more tẹ̀mí ọlọ́run bá fi dé sínú àgọ́ rẹ wàá máa gbọ́ wàá máa rí wàá máa lá wàá máa rí nǹkan tó jinlẹ̀ wàá máa mọ̀yàn èèyàn tó kù nú ayé níjọ́ ọlọ́run júwe fún mi ò ní sọ ọ́ ráwọn gbogbo òdìwó ayé nìsín ọ̀dọ̀ àgbà tá a bá nàró odidi àgbàdo tá a kò sínú ẹ̀ tá a wá bu ẹ̀wà kóńgò kan Eh, mi ò mọ tẹ́ ń pè bí yóò tá a bù sí odidi eh, odidi àgbàdo ó lẹ́yìn àtọ́ jẹ́ èèyàn gidi ni kóńgò kan yẹn so onírúurú ẹlòmíì wà tó jẹ́ pé kì í ṣe èèyàn onírúurú ẹlòmíì wà níṣẹ́ o ti wọ́mọ wọ́mọ wọ́mọ wọ́mọ wọ́mọ ọ̀rọ̀ mọ o ti wòkè wòkè òòrè kínní wo onídìíkọ bọ́ọ̀lù ẹ̀mí ọlọ́run pè bó o ṣe lè gbẹ̀mí yìí màá sọ fún ọ ọ̀nà tó easy ni láti gbẹ̀mí ohun tó lé ń bẹ̀ máa sọ fún ọ ìrìn àjò rẹ ó ti rìn rìn rìn rìn rìn ẹni mi bẹ tẹ́ pé a ní lọ gbàdúrà àtàdúrà má béèrè mi iná ọlọ́run iná ẹ̀mí mímọ́ o iná ọlọ́run wọnú mi à ń sì tún bímọ so gbogbo ìrìn àjò rẹ kò sẹ́mi ọlọ́run ó ní kì í ṣe nípa ipá tàbí àgbà lọ padà sọ́dọ̀ àdéyanjú láì padà sọ́dọ̀ àdéyanjú èèyàn á pẹ́ ọ̀tọ̀ ọmọ àjọ wà ọmọ ọlọ́run wà ẹ́n. Eh? aláìgbàgbọ́ wà ẹjọ́ dára yín papọ̀ sínú bẹ́ẹ̀ ìyẹn àwọn ikọ̀ tá a tún ní tá a tún la fẹ́ fẹ̀yìntì mélòó nú wọn lọ́lẹ́mí ọlọ́mọ àfẹ̀mí owó oúnjẹ obìnrin onírúurú ohun gbogbo ló wá ṣẹ̀dú sáyé nàìjíríà báyìí ọlọ́run ń gbé nàìjíríà ṣùgbọ́n èèyàn mélòó ni ń gbénú ẹ̀ ó ní ẹ máa gbé inú mi èmi ó sì máa gbé inú yín ẹn tí ẹyin tẹmi ò bá gbé inú ẹyin ò lè ṣe nǹkan kan gbogbo gbogbo ẹ̀ka tó bá ti yá lára àjàrà ọ máa gbẹ́ ní àdàrà fún ọ ọ̀rẹ́ màmá pè mí pè mí lónìí tó o bá lè pè mí pé bàbá kíní yóò yé mi mọ́ màá fi yí ọ ọgbọ́n wo ni màá dá ìwọ ikọ̀ àtìríjú pè mí oyé ò yí ọ onídìí deep tó o bá deep tágbára tí ìrànlọ́wọ́ bá dìde ò lè deep náà ọlọ́run mọ́ pẹ̀lú láìsí jíà ọkọ̀ ò lè rìn jíà ni adéyanjú ti ṣe ẹ̀mí ọlọ́run níbo lọ sọ sí a máa jọ sọ tí jésù sọ a máa wo orin àjò àwọn èèyàn tí ẹ̀mí ràn lọ́wọ́ gbogbo wọn tá a kà náà bíbélì lẹ̀mí ọlọ́run bẹ́nu wọn pátá láti pé ẹ̀mí ọlọ́run ń bà lé tí sì ń bá wọn ṣiṣẹ́ ẹ̀wọ̀ noa ọbẹ̀ sì sọ bí ó ṣe kan ọkọ̀ bí ó ṣe so ń gbogbo ọ̀rọ̀ ẹ̀ strange sáwọn èèyàn tí ń bẹ nígboro kò yé wọn torí pé kíni wọn ò rí ọlọ́run tó o bá ti rí ọlọ́run ẹ̀mí rẹ̀ àgbénú rẹ̀ rí ọlọ́run lónìí àdéyànjú ni tó bá ti rí ẹ̀mí mímọ́ wà á rí ọlọ́run táì rí ẹ̀mí mímọ́ ò lè rí ọlọ́run ọlọ́run á bá mi gbàdúrà fún ọ ogun rẹ̀ á ṣẹ́ wà á rà àánú gbà wà á débi ọyẹ òde o ìgbé ìjákulẹ̀ pátá gbogbo tó ti kú ọlọ́run máa gbé dìde nípa àná tí olódùmarè pẹ̀lú orí ọ̀fẹ́ àjàgà rẹ̀ á já orí burúkú á lọ láyé rẹ̀ ẹkún tó ń sun yẹn á parẹ́ pàdé mi lẹ́yẹ ń kọrin ní ẹgbẹ́ ẹ̀yin ará Ìlọrin àtàgbègbè ẹ̀ ẹ pàdé mi on the twelve thirteen fourteen fifteen sixteen ẹ pàdé mi o ọlọ́run ó sì ràn ẹ́ lọ́wọ́ wàá rí tí ẹ ṣe ikọ̀ àtìríjú tí ń bẹ nílọrin ẹ pàdé mi nílọrin ẹ sì ra àánú gbà jésù olúwa. agbára ọlọ́run agbára.